الحمد لله الذي أكمل لعاقل أمة شرعية الإسلام وفرض على المتبع منهم حتى بيت الحرام ورتب عليه تسجيل القتل والإمعان فمن حج البيت ولم يرقص ولم يسقط خرج كيوم ولدت أمه نقية من الظنوب والآثام وذلك هو الحج المفروض الذي ليس له جزاء إلا الفوز بالجنة أحمده رسوله سبحانه وتعالى وأشهد أن لا إله إلا الله ربكم أن أكمل لكم دين وأتم عليكم نعمه ويسر لكم سبل الخيرات وأصبحتم بأرض الأيام تسلون إلى بيت الله الحرام بكل سهولة بكل سهولة ومراكب مريحة وأمر وافر وطمأنينة كاملة وعندكم رجل وأشكر الله تعالى وقيل له أذن في الناس بالحج قال يا رب وما يبلغ صوتي قال أذن وعلي إبراهيم وفعل إبراهيم قليل الله جبل أبي قبيل وصاح يا أيها الناس إن الله قد أمركم بحج هذا البيت ليصيبكم به بجنة ويثيركم من عذاب النار فحجوا فاعتبروا ما كان في أسرار الرجال وأرحام النساء لبيك اللهم لبيك ومن أجاب يومئذ حتى حتى على قدر إجابة إن أجاب مرة ومرة وإن أجاب مرتين ومرتين وجار بتلبية ولا ذلك قوله ابن عباس وابن جبير عباد الله وإن الأحاديث والآثار الواردة في مشروعية العبد وبدائله مستفيدة منها ما يلي حديث أبي هريرة رضي الله عنه قال وطبعنا رسول الله صلى الله عليه وسلم قال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا فقال رجل أخي كل عام وسكت حتى قال آبا آبا وقال رسول الله صلى الله عليه وسلم لو قلت نعم لوجبت ولم استطعتم ثم قال دعوا لما تركتم فإن حدث ما كان قبلكم بكثرة سؤالهم واختلافهم على أنبيائهم وإذا أمرتكم بشيء فأتوا منه ما استطعتم وإذا نهيتكم عن شيء فدعوه أخرجه الإمام أحمد في مسنده عباد الله وإن الأمة قاطبة فقد أجمعت على وجوب فريضة الحج على المتبع مرة واحدة في الأمور وهو من المعلوم من الدين بالضرورة يكفر جاحدون والأولى كعجيب وعدم تأخير لأنه لا يدري لعله لا يمتد به عمره حتى يحج والحج يمحق الذنوب المتقدمة لما أراد عمرو بن عاص أن يبايع رسول الله صلى الله عليه وسلم على الإسلام اشترط أن يصبر له فقال صلى الله عليه وسلم أما علمت أن وأن الهجرة لازم ما قبلها وأن الحج لازم ما قبلها رواه مسلم والحج سبب للعشق من النار وهو أثر انتهاء النساء قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم أكثر أن ينفق الله فيه عبدا من النار في يوم عرفة وإنه لا يمكن يبالي ولا إله أخرجه مسلم عن عائشة رضي الله عنها قالت يا رسول الله لو الجهاد أفضل العمل أفلا نجاهد قال لا ولا كنا أفضل الجهاد حج مبرور أخرجه البخاري وغيره فأخرجهم ولكم في القرآن العظيم ونفعل الله وإياكم adúgbò fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ ní gbogbo pàpátá ọba àkọ́kọ́ tí o ti tó dájú ẹ̀ ọba àgbẹ̀yìn tí o ti ọba ní ìmọ̀ràn akẹ́yìn rẹ̀ ọba aláìláyé ọba tí ó mẹ́wà kù tí a fi tẹ ní jíwọ́n tó ní abẹ́lẹ́wọ̀n kọ̀ọ̀ṣá ẹ̀ wọ̀dà áyá jíwọ́n tó ní ọlọ́mọdé láti mọ̀ ẹ́ kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́dún ti a fi láyé ọlọ́run tó gbà nínú tuntun wa wọn là sára rẹ wọn náà tó rẹ ọba tó jẹ pé òun ló fẹ́ fún ìjọ yìí àwọn òfin àwọn ìlànà ẹ̀sìn ó wá sí lọ́nà yẹn fún gbogbo ẹni ọba lágbára pátá láti jẹ́ pé wọ́n lọ sí àbẹ̀wò wọ́n lọ sí ìtọ́jú sílẹ̀ rẹ̀ ìṣèlú ọ̀rọ̀ ìjànà ìgbà ara ọba sí ọ̀la tó pọ̀ ó ti di ẹ̀sán ńláńlá àti ìjẹkùn tí ò lópin ọwọ́ àgbélé kí àtẹ̀jẹ̀wò láti ti lọ́ọ́ ìjọ ìlú òkèèrè lórí ẹni yóò tọ́ba lọ sí hajj tí ò tẹ̀kùsí lọ́rùn tí ó wọ àtàjẹ́ lọ́rùn ìdè yóò tẹ̀lé padà gẹ́gẹ́ bí ọjọ́ ti àwọn ìsáyé ni bẹ́ẹ̀ sì ni yóò jáde kúrò ní gbogbo ẹ̀ pátápátá níjọ́ tí ó bá parí ní hajj rẹ̀ ni ẹ̀rí hajj mọ̀ kàlọ́ bẹ́ẹ̀ jẹ́ kéde ọba rẹ̀ nínú àjẹ́ nílẹ̀ ló ayinlọ́ ọba ló lò ó ọba tó fi àwọn akẹ́kọ̀ọ́ ń kẹ́ irú ẹ̀sìn èyí tó ní àtẹ́wọ́gbà báyìí ọba tó tó àtẹ́kọ̀ọ́ ń kẹ́ irú làlẹ̀ èyí tó lẹ́nu kó dàrú báyìí ọba tó tó àtẹ́kọ̀ọ́ ń kẹ́ ó lé ní àwọn wà lórí atọ́ ìgbọ́ràn ọba nífẹ̀ẹ́ sí èyí tó tó wọn wà ọ̀pọ̀lọpọ̀ náà ló wù wọn káwọn náà wà lórí ìmọ̀lẹ̀ wọn náà wọ̀ wọ́n ń dúró fún ọwọ́ lórí ìmọ̀lẹ̀ wọ́n dúró pa àbọ̀ wọ́n délé ìlẹ̀ ìwọ́n wá ọlọ́run wá ta àwọn ẹni wá èébú ṣe pé àwọn abẹ́lẹ́ òsì ọlọ́run fi láàbù wọ̀ mí àfẹ́rí afárá ọlọ́run ta ọ̀dẹ́ wa lórí ẹ̀yìn torí pé ayé ní ẹ̀sìn islam àtẹ́bí sọ̀rọ̀ bọ́ wà lọ́sọ̀rọ̀ olùkọ́ wọn tó lórí islam sọ̀rọ̀ bí ẹ̀ wọ́n kọ́ ṣàkúdà àwọn tí ọ̀pọ̀lọpọ̀ wọn sínú islam ṣùgbọ́n ọlọ́run bá àlejò ọlọ́run bá àwọn akẹ́kọ̀ọ́ sọ̀hánà wọ̀tàhánà gbogbo níjà àpàrà tí wọ́n máa ń gbé ẹ̀kọ́ olùkọ́ àkọ́lọ́ àjọkẹ́ nìkọ̀ọ̀kan wa wọn àtàwọn ọlọ́run àwògbó rẹ̀ àti sọ́kọ́ ọba yìí wọ́n jẹ́rìí kọ́kọ́kọ́kọ́ tó kò sí ọba àbí ìta àwọn ìjọ ti ń lọ́dọ̀dọ̀ àkọ́lọ́ ọba àkóso ni ọba tí olóró ọba tí ọ̀nà láti jọ ọba tí ọ̀nà láti gbé ọ̀kan tuntun nínú ọlá rẹ̀ ọ̀kan tuntun ibi àìsí pẹ̀lú rẹ̀ ọlọ́run ọba yìí òun náà ni ọba ọlọ́dà ọba onímọ̀ ọba akọ́kọ́ kẹta ọba tí wọ́n ń fún ni lọ́nà àbíyá ọba tó yẹ kí gbogbo ẹ̀rọ máa ń lò fún. mo tún wá lé ẹjọ́ kọ̀ọ̀kan pé táyé táyé lọ́dún wa lọ́dún wa àdéhùn wa bàbá súnmọ̀ sọ̀rọ̀ kọ́ wa lè wọ̀ sẹ́lẹ̀ ẹrú sí ọlọ́run òjì sí ọlọ́run ẹni tó lọ́lá jù nínú àǹkí òní ẹni tó lọ́lá jù nínú ẹni tí yọ̀ọ̀dà ká ní ẹni tó nínú ẹni tó jẹ́ àjùláyé òun lè ní àdéhùn ọlọ́lá lẹ́nu tí kírun bẹ́ẹ̀ ni gbogbo orísun ìjọsìn pátá àlékún ẹ̀ lọ́lọ́lá jù ẹ̀yà ń tẹ̀lé ọlọ́run bá àtàlékún yá àjọ̀fún adúlájú wa nígbà Muhammad sọ̀rọ̀ wà lọ́sẹ̀rẹ̀ àwọn alẹ́ àwọn sọ̀hánà rẹ̀ tí wọ́n tẹ̀lé mọ́ tí wọ́n tẹ̀lé rẹ̀ tí wọ́n tẹ̀lé àpẹẹrẹ ọlọ́run ti tẹ̀lé òkárí wọn ee káàdì kú oorun Muhammad sọ̀rọ̀ wà lọ́sẹ̀rẹ̀ pẹ̀lú dáadáa sí ọjọ́ àti ìgbè ẹ̀yọ́ sọ̀rọ̀ ìdè ọlọ́pàá ni wọ́n wà ní pọ̀pọ̀ àti ní gbangba ẹja ń bẹ̀rù ọlọ́run nítorí pé ìbẹ̀rù ọlọ́run ìtọ́nà ọ̀pá àlejò ọlọ́pàá rẹ̀ nínú gbogbo ìtàn pátá ni akẹ́kẹ̀ọ́ oní abẹ́rù òun bàbá fẹ́ sáré oní abẹ́rù òun ó ń pàṣẹ káṣí àárẹ̀ kí ló tún sọ ó ní wọ́n tẹ̀sán gbọ́dọ̀ ọ̀kí ìtẹ̀sán ìrọ̀ sáré sẹ́kọ̀ọ́ sẹ́kọ̀ọ́ lórí àárẹ̀ ó ní ṣùgbọ́n o ìtúntò ètò gbogbo dárí pèsè tẹ́lábẹ́tẹ́ àjò ọ̀sẹ̀tùwà ìbẹ̀rù wọn ni. ó túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run ọba iná ẹ̀rọ ti gbogbo ló pàtàkì mo rẹ ti pé a máa ń sọ lórí láwọn fọlọ́rọ́ tuntun wa tí a ti wọ́n ní ìsìláàmù nípìnlẹ̀ pẹ̀lú akáwọ́nú mẹ́ta tí wá kò sí kéèyàn bá rẹ̀ láì kò lè lọ́kẹ́ wọ́n bá àfikún nílé ọ̀rọ̀ wò wọ́n láì tẹ̀lé ìdì lù ní ẹ̀dá tó wa. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ̀n lè fi hàn yá kí ó ti àdámọ́ lọ́wọ́ ọlọ́run láì nílé ọ̀rọ̀ ọba tẹ́kùwà lọ́ọ́rí báwo kọ̀ fún ní tẹ́kùwà lọ́ọ́rí báwo kọ̀ fún ní. àkọlù lábẹ́ àgbọ̀yé tí ìṣẹ̀rọ lọ́wọ́ òun ló lókè gbogbo pátá ìṣẹ̀rọ òun ló lókè gbogbo ẹ̀rí wọ́n fẹ́ wọlé kí ìbẹ̀wò náà bá àwọn àbùsáyé wọ́n wá sí ìfẹ́ nípa ẹ̀fẹ́ ẹ ti lórí àwọn ọmọ rẹ pẹ́ẹ́sì láti fi kí wọ́n ti máa kọ́ lórí kí ìbẹ̀wò náà bá máa ti gbogbo gbogbo lọ́wọ́ wa bẹ́ẹ̀ kò sí ọ̀nà àbáyọ fún fún ẹ̀dá lórí ìjọsìn tó ń bá fẹ́ ṣe àfikún níbẹ̀ wọ̀ lọ́wọ́ ẹ wá já máa ní ọ̀rọ̀ wa yìí ọmọ bá ìṣòro ti pé kí ni a ti máa láti ń bí ẹ̀mí ọwọ́ àti àwọn ọ̀nà oríṣiríṣi lọ́nà ẹ̀ dáadáa ó dé náà fún wa. àwọn ohun tí òkú rọrùn dájú bá àgbára ní áàrí ti láyà ẹ̀rọ ìkó ní ìṣòro rà. tó wá pé ní àwọn àtúntò wa lọ́wọ́ ní tẹ́ḿpárì ẹ̀rà ó wá rọrùn fún ẹ̀dá máa ọba pẹ̀lú pé à ń lọ sí ọlọ́mọ wa wọ́n máa tukú ni pé ó ti ẹsẹ̀ tó fún ọ nípa àkúnyẹ̀rà náà. fún ni pé kí ni lílọ àìsí wọn ọ̀rọ̀rùn lílọ àìsí wọn ọ̀rọ̀rùn nígbà wọn bá ti bá tí wọ́n ti àgbo ó yẹ kí ẹjọ́ lọ láàrin ọdún mẹ́wàá ìrìn tí gbọ́kẹ̀ dé. nígbà wọn bá tún fi ọ̀gùn díẹ̀ ẹ̀sìn wọn kù ni ràkúnmí ni wọ́n kú ìdíẹ̀ títí títí wọn èdè ni wọ́n ń lọ ọdún tí wọ́n lọ èdè kọ́pìlẹ̀ ni wọ́n ṣe áì nígbà wọn bá tún pọ̀ lọ́lẹ̀ náà wọ́n máa pọ̀ á wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wọ́n ṣe máa jù lọ́lẹ̀ ẹni náà wọ́n kọ́ pé wọ́n tẹnu rẹ̀ padà yóò dé lu rẹ̀ ẹni náà wọ́n bá kọ́ pé wọ́n tẹnu rẹ̀ ibi ọba dé àmà àgbẹ̀rẹ̀ wọ́n ti tẹ̀lé ọ̀dẹ̀ ní ìgbèrè tí ó ṣe dìbò ọlọ́run wa ti kí títí ní ọlọ́run ọba kọ́ máa wá rọrùn nílẹ̀ tó pọ́n lónìí sí orílẹ̀-èdè yìí káfíńtà olúkúkúrú bẹ́ẹ̀ sí àádọ́ta ọdún sẹ́yìn bẹ́ẹ̀ sì rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ sí oṣù láti ìdílé àlọ́yìn bó ti sọ mẹ́fà tó dé láàrin five hours. wọ́n wá wò pé báwo ló ti rọrùn ìtọ́ òṣèlú lọ láàrin ọdún bí ẹ̀kọ́ tó kẹ́ni wọ́n lọ tó nínú yìí ọmọ wa ti kọ́ rọrùn lónìí tẹ̀síṣú ìṣàlẹ̀ ìdílé àìsàn àwọn pẹ̀lú ìṣe ọ̀sìn kẹ́ẹ̀kú gbádùn lọ́yẹ́ pé yóò wà nínú ìṣe ọ̀sìn yóò máa torí ti ṣe àwọn pẹ̀lú ìgbà tó wà nínú ilé rẹ̀ tàbí bá tó ń wọ̀ ìgbà tó wà nínú yàrá rẹ̀ lọ. ẹ̀kú ni ọlọ́run wa lè jẹ́ ọlá èyí tó pé fún wa láti ta wà ń bẹ̀rẹ̀ ọyẹ̀ bá tọ́mọ̀ wà lórí ilé yìí o torí pé kí à ń lọ sí ilé ọlọ́run wa láti ní àwọn ìwà àkúrì tọ́jú pé ìwọ̀n kọ̀ọ̀kan ìfọ̀kànbalẹ̀ orí òfẹ́lẹ́fẹ́ torí pé ìta sókè ẹ̀rọ bá bá fọwọ́ má jà lọ síbẹ̀síbẹ̀ ìfọ̀kànbalẹ̀ orí òfẹ́lẹ́fẹ́ tó wá bẹ̀rẹ̀ sí orí rẹ̀ lọ torí pé kíyẹn bá ń lọ lórí rẹ̀ sí àwọn òfẹ́lẹ́ ìsìnkà ẹ̀rọ ẹ̀rọ wọ́n lè tó òní gbé fúláì tó òní ìsìnkà ẹ̀wọ̀ ọ̀kan tó lọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ àti òfẹ́lẹ́ lórí àwọn ọ̀tẹ̀rà ìtọ́jú bá ti lè rúrú wọn iná ẹ̀ láti tún bẹ̀rẹ̀ ọwọ́ ẹ̀ ká mọ̀ pé ọ̀rọ̀ yẹn òun ẹ̀ ká ti hajj o ọ̀rọ̀ yẹn ti ṣe hajj torí kọ́ náà bá tóbi wa ní sọ́ọ̀tù ìkọ̀rọ̀ ìyẹn kan ṣe ọ̀tà tírì wọn ti rẹ̀ sẹ́nu ó ní wọlé láyà lánà ní ìjòyè bẹ́ẹ̀ mọ́tì ti tàbí wa وصف بيتي الحرام فوق بغا فوق بغا níbo lè ń lọ à ń lọ ilé ọlọ́run tó jẹ́ kí ọ̀wọ́n ni à ń lọ ilé ọlọ́run ọba à ń lọ ṣe ìjọsìn ń bẹ̀ wọ́n ti ṣàtọ́ àìlẹ́ ìṣèlú ìlà gbogbo ẹni tó bá ti dé bá tó bá ń lágbára pátá ọlọ́run ọba lè láti fi kíni láti lọ síbẹ̀ olúwa ní tó bá wà lẹ́bẹ̀ẹ́ tó ti rò ó kọjá ọ̀kan yìí wọ́n ti náwó àgbọ̀dé yóò ẹlọ́mọ̀ tàbí sáká ní sẹ́ńtà gbọ́lọ́run ọba bọ́ọ̀rọ̀ fún òṣogbo àgbáyé pátápátá ni. bẹ́ẹ̀ bá yí báwo ni ẹ̀yin ọ̀ká fún ẹ̀yin òní ṣe ẹ̀bùn akẹ̀lórí sí ẹ̀bà bọ́ọ̀rọ̀ kò ká dà ní. tó bá wá lẹ hajj ìjọ ìwé tí a bá wo ìjọsìn nínú islam a ní ìjẹ́ ìbádàtúkọ̀ oníjà ìjọ tá a máa ń fi ẹ̀rù ṣe tàbí báyẹn pé bá fi ìjọ àti jíjẹ́ ìbáradì màríyà ìjọsìn tá a bá fi dúkìá ṣe bí ìkàlọ̀ kàkà. bẹ́ẹ̀ ni wàá tún ní àti jíjẹ́ ìbáradì màríyà ìjọsìn tá a máa fi dúkìá àtàrà ṣe. òun ẹ̀ lè gbé ọwọ́ ẹ̀ bá ti ṣáàjì òun ẹ̀ bá ti jẹ̀ láàrín kàtó tó tó ọdún fún ọ lórí ọjọ́ náà ọba tí a lọ sí ti hajj ànẹ́mú ànẹ́mú bẹ́ẹ̀ wá ní hajj ìjọsìn tó lágbára ni ìyára wò nípa pé hajj ìjọsìn dúkìá àti ìjọsìn ara ni. bí a ti tó fẹ́ dá lóko lónìí lẹ́yìn ìyára wọn san five million tó bá nílé sọ́kọ́ sí ìmọ̀ rẹ̀ ti kọ́ tí kò ní ibi tí ó tẹ́lẹ̀ tí ó sì ní lè tìmọ̀ kí ni wọ́n á tó kó ní iye owó yẹn òun kó alẹ́ bọ́ náà bá lè jẹ ọ́lá. pé ìrọ́lọ́wọ́ bá tiẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ ti ṣe wọ́n rọ̀ fún òní tí ẹ bá wú akọ̀ǹtà ẹ̀ tó bá kọjá ẹ̀dá bísíǹnẹ̀ tí ò ní bísíǹnẹ̀sì lọ́dẹ. ṣé ìwà tó owó yìí mo kó o kalẹ̀ mo fẹ́ lọ sí ọlọ́run wa mo fẹ́ lọ sí lọ fọlọ́ sí lọ sí hajj ọyá kò sí ní àjọ abẹ́ o. a lèlú yìí kankan ẹni o lò lọ. nítorí pé ohun tó pé ló fà á síbẹ̀ ìta àlùmíní àsìkò mi mọ́ àlùmí ṣe títà mí àfikọ́jà àsìkò yẹn lẹ́nu a máa ń tún nígbà mí à ń pààrọ̀ nígbà mí a máa tún kúrò ní àpá nígbà mí ṣùgbọ́n ẹ̀kọ́ àjẹ́ àpòyẹ́ náà nìkan náà ni. àyè bá mi ṣe àjẹ́ àyè nìkan náà ni. ẹlòmí olùlé lè gbálẹ̀ ó lè wọ pé wọ́n ìfẹ́ ìdára ìlà bẹ́ẹ̀ wá nìkan tí wọ́n kà lọ́wọ́ kò sí kékeré wà tọ́lọ́ wọn ò sí lórúkọ lọ́wọ́ àríṣọ ìmọ̀ràn wọn bá kárí wọn ká pátá ní gbogbo kan lọ́wọ́ bá ti rí gbogbo àyẹ̀lọ́wọ́ bá ti wà pẹ̀lú wọn rẹ̀ ṣùgbọ́n ọba àdékọ́lá òun ló wá gbé ìjọsìn tó ń lágbára kan wá ọba ẹ̀kọ́ nínú ìjọsìn yẹn ó wá nílé gbogbo àyè gbọ́dọ̀ ṣe kò sí èsì tí gbogbo àgbò rẹ gbọ́dọ̀ ṣe àtúntà pàtó rẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ni àyíká pàtó rẹ gbọ́dọ̀ ṣe láti fi tẹ́ ìtàkọ́ níwò tẹ́sẹ̀ ìtọ́nà àbẹ́ ìyàpá ọlọ́run ẹni wọ́n wá sí kékeré ọlọ́run ní ìtàkọ́ àwọn ọmọ yìí ó ní ni pé ritual of hajj ayé àtẹ̀sẹ́wò ọmọ ọba tó wáyé wà Ibrahim alayhisalaam ọmọ ọba yìí lè Ibrahim wà á bẹ̀rẹ̀ bíi náà ti hajj ọyá kéjì á ti báwò fàlùwà á ti báwò ènìyàn àwọn tó bá pàlọ́ wí wọ́n máa wá lọ lẹ́ni tí ó rìn wá lẹ́ni tó kùn kẹ́ wá ó ń kálù wọ́n máa wá yẹra bí ìdẹ̀yìn fún ìbájì nàní látàwọn ọ̀rẹ́ tó jì rírírírírí wọ́n ti bá wá lọ torí kékeré àbẹ̀tí wàlẹ̀ ìfọ̀rọ̀ nípa alẹ́ ìṣẹ̀lẹ̀ ṣẹ̀kẹ̀ tó ti àyè ọ̀rọ̀ ọlọ́run pàṣẹ ọlọ́run fi kọ́kọ́ kàdá. ọmọ rẹ̀ ìsìnàyí òun sì ń bẹ ní ojú bèbè rẹ̀ lọ́wọ́ wa torí àlẹ́ ìfọ̀rọ̀ yìí ṣe é ṣe mọ́tà fún wa. ọwọ́ bá ọmọ rẹ̀ sí ṣe ìsìnàyí ọwọ́ nígbà àkọ́kọ́ ọ̀bá ọmọ rẹ̀ lé ìyàwó ló bá lé ìyàwó ti dáàbò pàbọ̀ ọkọ òun nìyẹn. àbí ìwà ìfọ̀rọ̀ ìmọ̀ àlè ìṣẹ̀lẹ̀ bákan ní pé wọ́n á bẹ̀rẹ̀ báwo ṣètò bí tí ayé wọn báwo kò ṣe gbádùn tó á ọbẹ̀ tí máa tẹ́tà jáde yá ọ̀rọ̀ mọ́ rárá o tó fẹ́ nira ní kó tẹ́tà jáde sí àlejò ìbọ̀wọ́ yìí wọ́n ní lọ́kọ̀ ọ̀rọ̀ bá dé bí ọ̀rọ̀ àbẹ̀tí ṣe ó béèrè rẹ̀ ó ti jẹ́ sàlàyé ọ̀rọ̀ tó béèrè rẹ̀ yìí ọwọ́ àpò pé mo ní ẹnu ọ̀jẹ́ rẹ̀ ní òdúró dáadáa o ó pààrọ̀ rẹ̀ ọmọ tó bàbá ọkọ̀ òun ẹni ọ̀jẹ́ tó òdúró dáadáa òun náà lòun lòun ló fi ikú tí ó lè nípa dà lọ́jọ́ ọmọ rẹ̀ nípa ló káàkiri. ìgbà tí àrẹ́bí Ismail ń bẹ àlè tẹ̀lẹ́ báyìí ni aráyè yìí ti jẹ́ wọn nígbà tó ti jẹ́ àrẹ́bí Ismail ń tọ́wọ́ ẹ̀ bàbá lòlù. ẹ̀sùn ọ̀jẹ́ tó tó tó dáadáa ti wọ́n náà ni bí ẹ̀kọ́ máa lọ lé ní. àrẹ́bí Ismail àlè tẹ̀lẹ́ ó fẹ́ àwọn mi. ìgbà tó ti Ismail ń wọ ẹ̀kẹ́ òtúbà àrẹ́bí Ismail ó tún wáyà ó nínú àdúgbò ẹ̀rọ náà ọba ni a ah, onílọ kí ọkọ rẹ bá dé yíwò ìgbọ́ bàbá yìí báyìí báyìí báyìí béèrè rẹ̀ ọwọ́ àgọ́ fún pé ẹnu ọ̀jẹ́ rẹ ti dúró dáadáa ó wọ́n mo dúró. àníbìbọ̀ ẹnu àníṣẹ̀lẹ̀ nígbà tó dé báyìí ìsmáìlú dé ìyàwó ti dẹ́kun ni wọ́n á sọ fún ìyàwó ẹ̀sẹ̀ kọ́lẹ́ tó wáyé bàbá mi lè lè o ẹnu ọ̀jẹ́ kó ló kó dáadáa ìwọ náà ni o ẹ̀wọ̀n bẹ́ẹ̀ báyìí ìwọ ni o ẹ̀kọ́ lélẹ́yìn wọ́n kọ́ lọ́kọ́ obìnrin ó jẹ́ pé bàtà inú rẹ̀ náà máa pariwo káàkiri tí obìnrin yìí bàbá rẹ̀ láwùjọ gbogbo àwọn tó wà nínú òkú yẹn wọ́n kọ́ bí wọ́n ti rí láàrin fún márùn-ún bí wọ́n kọ́ bí wọ́n ti rí kò sẹ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ eléyìí tó bí rẹ̀ o ẹ̀kọ́ ni alẹ́ ìsmaili wa ti tẹ̀lẹ̀ nígbà tí alẹ́ ìbọ̀lẹ́ padà wá gba wá lọ́wọ́ nígbà ó wá bá ti pọ̀ rẹ̀ alẹ́ ìbọ̀lẹ́ wa kọ̀ pé ọlọ́run bá pa mí láti pé ọ̀nìlẹ́kọ̀ọ́ níbi báyìí kọ́ ó sì wá kọ́ ilé yẹn ìyẹn lè fàábà lọ́lọ́run fi nínú àwọn àlẹ́ ìṣòwò ti àlẹ́ náà ṣẹlẹ̀ nípa kẹ́kẹ́ nípa rọ́dà ilé àkọ́kọ́ tó dé ní ìjọsìn ta ọkọ̀ fi lẹ́sẹ̀ báwọn èèyàn nílùú mọ́tà ní wọ́n ti kí wọ́n bá tó kí ṣe ní mọ́tà wọ́n ní àlè mọ́tà ibi táwọn èèyàn sùn lọ sí. wọ́n ti torí ibi tá a bá ká sí òun kò sí inú ìlànà ẹjọ́ ọkùnrin àti òbí kan máa sùn wọn ṣùgbọ́n ìfì àákùn ara wọn níbi pé ọkùnrin náà máa sùn síwájú obìnrin síwájú ọkùnrin nígbà tó wọ́n bá lè lò sínú mọ́tà pé ọlọ́run wá wá ní àkọ́kọ́ wọn níta àkọ́kọ́ fílẹ̀ bẹ́ẹ̀ nílé ìtọ́sùn òun náà ti kà á bà yìí nígbà tí àbúdá ń dín ọlọ́wà léke àkọ́kọ́ sáàtù àkọ́kọ́ lórí ayé àdébí ní kà á bà yìí ó lẹ́yìn ẹ̀kọ́ àdébí ní wọ́n sára sí ìbẹ̀ ní lórí bálẹ̀ mi ọwọ́ lórí mi ìbẹ̀ láàrin ìsira wọn àdébí ní wọ́n ti ẹ̀kú ìbẹ̀ láàrin ìsira wọn ẹ̀wọ̀n bẹ́ẹ̀ báyìí ìdí tó ó fi àbẹ́bí ìbọ̀ ìfẹ́ kí àwọn ènìyàn pàṣẹ ìbọ̀ ìbọ̀ pàṣẹ wà ìsmáyìí wọ́n bá fẹ́ lọ́sọ̀ ọ̀pẹ́lẹ̀ àkọ́pàlẹ̀ nínú ẹ̀ ọlọ́run ti tó ní akọ́lẹ̀ ìjọsìn àti ọ̀dọ́ ẹ̀sìn àlọ́wọ́ wa ọlọ́run àlejòra ọwọ́ ni ó pèsè báwo ni ìyàn máa wá jọ́sìn àbíbí wa ìbọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn àìlú gbùgbù ṣe sọ nínú ìdàkúrẹ́ ayé rẹ̀ wọ́n ní kàjọ parí ilé yìí báwo ni ó pèsè

yín lẹ́sẹ̀ kó sì lè bá àgbà yín kúrò nínú yàrá rẹ̀ tí ọ̀pọ̀ ọ̀pọ̀ ojú ẹ̀nà wá sí àjù nínú ilé yìí o. àkójọ wa pè é gbogbo àwọn tí ń bẹ nínú bàbá àti ọkùnrin àwọn ọkùnrin àti nínú àpò kẹrẹ ọkùnrin wọn ti jẹ́ kí àlejò àyẹ̀wò wọn ní àárín ìṣẹ̀lẹ̀ wọn kàn pé làgbẹ́yìn kára àwọn ọmọ làgbẹ́yìn ọlọ́pàá àjẹpè rẹ o àjẹpè rẹ o àbáwá ní máa bá àti wọ́n lè bọ́ sọ̀rọ̀ yìí fún wa ó lè bọ̀ lọ́nà àjẹ́ ara ìyàwó báyìí ni gbogbo ẹgbẹ́ bá jẹ́ pèlú tó bẹ̀rẹ̀ ìbọ̀ ẹ̀mú panu ìpátá àjà gbogbo àwọn ọ̀dẹ̀ àjù. àlẹ́ àkọ́lé lè lè jẹ́ àrà nípa mu sí iye ìgbà tó bá jẹ́ pé nínú àjẹ́ àrà wọn lọ tó bá jẹ́ ẹ̀kẹ́ lọ jẹ́ pé bàbá sọ̀tà ẹ̀kẹ́ ló jẹ́ àjù lóṣèlú yẹn. wàá ẹ̀rí yóò ní àìkú tó tẹ̀lé kò lórí ayé. báyìí kọ́ ó ní yóò lọ lọ lọ bẹ́ẹ̀ ọ̀já wọn ti tẹ̀lé bí yàtọ̀ àdá rẹ̀ lórí àgbo ìgbé ní ìbàdí ẹ̀fá jẹ́ pé àlejò sọ̀rọ̀ yìí yóò ti máa lọ nìyẹn. èyí ló jẹ́ pé ààrẹ tí ò ní ti hajj ara ní kú ọmọ ààrẹ tí ò tẹ́lẹ̀ ẹ̀kan ààrẹ tí ò tẹ́lẹ̀ méjì ààrẹ tí ó tẹ́lẹ̀ mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ààrẹ ọ̀nìyàn ìjára bá nípa kò sí fún kálukà ṣe kéde o tó bá ti tẹ́sí ní ọjọ́ yìí bí ẹ̀yà kan láti pọ̀ lórí àwọn ahad bẹ́ẹ̀ ni oríṣi àwọn ahadin òun náà ló wá ẹni tó ní gbogbo adúbàdà fẹ́ẹ́ fi ọ̀gọ́ àdìsọ́là ó ní wọ́n mọ ìsìláàmù pa lórí òkú ma òkú ẹlẹ́yìn àwùjọ dàpọ̀ fún wa òun náà ní ká lọ sí hajj torí pé kí ni orí fún ni tó pọnpọ́n orí fún ni tó pàtàkì nínú ìsìláàmù tí a wà ń bèrè tí ìwòsàn ọ̀dà á ní ẹ̀ bákan náà nínú àdìsí

ọkùnrin bá lè fi òkú wọn lẹ́sí tí wọ́n ń fún ọ̀rọ̀ yẹn sọ tó bá lè pààrọ̀ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta àlejò tó wàá dáhùn pé ìyàwó kúlìtì náà ní bá ní bẹ́ẹ̀ ni pé ọ̀dọ̀ ọ̀rọ̀ ni wọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀yàn fún yín ẹ̀ ní lágbára àtìgbé ẹ̀ ní lágbára àtìgbé ṣùgbọ́n ìdààmú ni máa dára sókòrò ẹ máa fi wílẹ̀ ní ti bá ti fi yín rẹ̀. ìgbìmọ̀ ti dákẹ́ ẹ̀ dákẹ́ lórí ẹ̀ ẹ má máa ní lára náà ìjọ kó ìparun báwọn ẹni ìbáàdùn yín ìkẹ́sọ̀kùsọ àgbè ọ̀pọ̀ béèrè wọn ni o kí wọ́n máa béèrè kí wọ́n máa gbé kí làwọn béèrè ọlọ́run gbọ́ lòdì fún wọn wọ́n lé béèrè ọlọ́run gbọ́ lòdì fún wọn ọwọ́ àgbọ̀ lòdì fún wọn kò sí kí wọ́n wọn lágbára rẹ̀ wọ́n fi láàtún aláàbíà rẹ̀ ìyapa wọn tí wọ́n yapa àwọn ànábì wọn tí wọ́n fọ́ ilé àtẹ̀ ìpẹ́pẹ́ sí ẹ̀sìn láì bẹ́ẹ̀ bá ti lágbára tó ìyẹn tẹ̀lé láti ẹ náà wọlé dààmú lórí ẹ̀kọ́ bákan náà ti mọ àpọ̀ nǹkan fún yín ẹ̀sìn lè jáwó lórí ìgbà yẹn alẹ́ sọ̀rọ̀ bọ́ ọ̀rẹ́ sọ́ra ìyẹn ọ̀dọ̀ wa ni ọwọ́ fi àgbẹ̀ hajj yẹ ẹ̀ẹ̀kan tó ilé ẹ̀ ló jẹ́ ọmọ yẹn nínú tẹ̀lé èyí ló sọ̀rọ̀ ọ̀rọ̀ ló ẹ̀ tó gba àlùmọ̀ pátápátá ilé ẹ̀ ni wọ́n parí pọ̀ nípa pé hajj wọ́n jẹ́ ọ̀rẹ́ yẹn dẹ́dẹ́ ọ̀rẹ́ yẹn dẹ́dẹ́ bẹ́ẹ̀ sì nínú àwọn àlámọ̀rí èyí tó bá yípadà nínú ẹ̀sìn ni bàbá ka tó kẹ́kọ̀ọ́ ọ̀hún àtàbí wọn èsì tí wọ́n délé o níbẹ̀ nínú àwọn ẹlòmíì tó kò kí làwọn ẹ̀jẹ̀ náà ti láti jẹrẹ ó sì ń gbé ti owó ó gbé ti rìkọ́jì nítorí pékèlè nítorí ọlọ́wọ́bọ̀ ọ̀sàmọ̀ lẹ́rẹ̀ ọlọ́wọ́ ó yé

káàdì dáwọ́ yìí nítorí wọn bá wá bí ṣe àkàdà náà wọ́n ẹ̀jẹ̀ èyí ẹ̀ bá ti tẹ̀ lọ. ààrẹ àbáwá amúkúrò hàn amúkúrò hàn nígbà tó bá ti láàmù ó wá kálí fún ọmọ ẹ ti láàmù. ọwọ́ abẹ́ gbàgbà ẹ̀yà ló wà lẹ́bi ọwọ́ fún àlẹ́bi ní mọ́jọ̀ pé ìlà lẹ́bi. bí bá mo pa ìsìlámù gbogbo ẹ̀dá tó ọgbọ́dọ̀ tẹ́ kó gbogbo ẹ̀ tó wù sí tẹ́lọ̀ yẹn fátá ọlọ́run orí ti wù ó ní ọmọ ọba ní orí ti wù ìsìláàmù tó fẹ́ láyọ̀ tẹ́ kéde o kò ní ìtumọ̀ ní ní alẹ́sọ̀rọ̀ wà wọ̀ ìsìlá ọwọ́ adá amúnú àn ọ̀dà lóògbé amúnú àyọ̀dá alẹ́sìláàmù yá àdéhùn ọ̀kọ̀gbà tí wọ́n kọ̀ pé ìsìláàmù ta wà mẹ́ gbogbo ẹ̀ tó kọ́ ní tẹ́lẹ̀ ìsìláàmù ọ̀pọ̀ ọ̀gbẹ̀rẹ̀ ni bákan náà pé tó o tún pọ̀ mọ́ sí ẹ̀ka èyí jọ́ tó bá ṣe é jọ́ kó o nínú wà nínú tó wà àtàlẹ́yìn rẹ̀ láà nínú máa ọ̀gá gbogbo ẹ̀ lọ́wọ́ ti jẹ pátápátá òsì lọ bákan pé bí ẹ̀ lọ́wọ́ ọ̀gá hajj hajj yẹn yà á di ọ̀tún àtọ̀ ọ̀gá wò gbogbo ẹ̀ ti jẹ pátá hajj ọ̀pá ìyẹn ló wà láti sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀lọ́sílà tó fi ní alhaji mọ̀tòrò lẹ́yìn ìsọ̀lá òṣìṣẹ́ bí yẹn bá gbà láti bí kò ṣe fún àti kò ṣe yẹ bí yẹn ṣe láti lọ́sẹ̀ tọ́lọ́ bá gbé kalẹ̀ ẹni yẹn kọ́ máa rí bí kò sí ẹ̀sẹ̀ tọ́lá yọ pé àlẹ́sẹ̀ tó ti bára rẹ̀ bákan náà ni pé nínú àdéhùn mi àti sọ̀rọ̀ mọ́ àwọn ìsìlám ó ní yẹn máa ṣe hajj bẹ́ẹ̀ tó náà láti yẹn kò kò ti ṣe kò ṣe tó ẹni ṣe hajj kò tó kọ̀ lọ́wọ́ ìgbọ́lọ́ ìkòtí náà ló ń ṣe ó dàbí fún àjàwé ẹjọ́ wọn wọn làbí ẹsùn òun á kò kí ìlọrun àdébìsọ̀rọ̀ wọn ọ̀gbọ̀n ìsìlám onírúurú ẹgbẹ́ yọ̀ọ́ fẹ́rí padà níbi iṣẹ́ ààyè yẹn kàyẹ́wò mi wà lálẹ́sẹ̀ òkòwò yẹ́nlẹ́ bí ọlọ́bí ààrẹ kẹ̀kí láyé tí ọ̀tẹ̀tẹ̀ lọ́rùn ní ló bá péye kí àwọn sábà tẹ̀ sọ̀rọ̀ táwọn sábà ti há sí i kí wọ́n tó máa rọ pọ̀ wọ́n máa ń sáré lọ pàdé wọn ni ìfẹ́ sàlọ́ àbúwá torí pé nígbà tí wọ́n ti yẹ ẹni gbígbà àdúrà ni wọ́n ẹni gbígbà àdúrà ni wọ́n torí wọ́n jáde kó nínú ẹ̀sẹ̀ èyí tí wọ́n ti ń sẹ́wọ̀n wá fọ́ nígbà tó lọ sí àjò yẹn. ṣùgbọ́n bá ti di pé wọ́n ní láwùjọ oríṣiríṣi ló máa ní yóò máa tẹ̀lé sí wọn. ṣùgbọ́n bí ẹlẹ́ni wọ́n dé yẹn wọ́n ti di ẹni tó ti kéde wọ́n ti ẹni mímọ́. bákan ní pé kábílẹ̀ mú àǹfààní ní ìgbẹ́ni ti jẹ́ àjì. ìyàwó ẹ̀sán àti ọmọ ọ̀gá àlẹ́ àyà ojú ọmọ àdìsí kan pé alẹ́bìsọ̀rọ̀ náà wà lọ́sẹ́lá ó ní kò sí ọjọ́ tọ́lọ́ ọba àdìjọ́lá máa ń gbọ́ fún un lẹ́lọ́mẹ́yẹ̀ tó ọjọ́ àràfà. nígbà táwọn yẹn lọ́wọ́ àjẹ́ àràfà ọjọ́ lọ sí káàdì àsìkò ni àwọn ẹni ọlọ́run máa ń gbọ́kùn lẹ́nu ọdún pọ̀ jù bákan náà ni pé ọlọ́run wà lẹ́yìn ọlọ́run súnmọ́ wọn yóò lọ wá wọ́n sì yẹn bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀ka tí ẹ gba wọn yìí àwọn tẹ̀sí sọ ní òkè ní àdínkù wọn máa bàjẹ́ lẹ́ àwọn tí wọ́n wá ní fún nìkan jìnnà ní lásán lè tún jì rírírí ó kàlù wọn ti wá bákan náà ni pé ìyàwó ẹ̀ṣọ́ ọ̀dí àwọn ọ̀kàlẹ̀ ó tó lọ́lá jòlò ṣùgbọ́n jihadi yẹn ká lọ lójú ogun àwọn ọkùnrin nìkan tí wọ́n máa ń lọ táwọn obìnrin bá lọ wọ́n fẹ́ máa lọ nílò àtọ́jú àwọn ọkùnrin látẹ̀lẹ̀ sí àwọn pápápá ṣùgbọ́n àwọn ọkùnrin tẹ́lifíṣẹ́ ní ṣẹlẹ̀ àti ìbálẹ̀ fún. ìyàwó ẹ̀ka wọn pè lọ́wọ́ àdébì pé àmàlẹ́ àlùdáàlì lọ́wọ́ àdúgbò máa lọ sí jihadi káwa náà máa kọ́ bá máa kọ́ bá máa kó bẹ́ẹ̀ bá máa lọ ọ̀dà àtúntò lọ́wọ́ bá àdébì ní

òun ni pẹ̀lẹ́ láti ṣe kí ni olókìkẹ́ rẹ̀. orí pé ṣàwọ́ àtìlẹ̀ láti máa kóra ẹ wá ní àwọn akọ́sílẹ̀ olùkọ́ńdà báyìí tó ti méjì lónìí. olùkọ́ńdà ó kọkànlá àti mẹ̀lẹ́sà òṣèkìlá àti mọ̀hárọ̀ òṣèkìní àti wọ́n jẹ́ àwọn òṣèlérẹ̀ ṣèlú àwọn òṣìṣẹ́ àgbẹ̀gẹ́ bíbí aṣọ òṣèlú sacred month ní gbogbo mọ́ni nínú àwọn òṣìṣẹ́ àti ìṣe àjọ àbọ̀dé. pẹ́ẹ́tẹ́ ìjà yìí ìjà wọ́n gbà pé ìwọ̀ ni káwọn máa dákú nínú àwọn òṣèlú ẹ ẹ gbọ́dọ̀ pa nínú òṣèlú yẹn o ọlọ́run ti ṣàkóso ilé ìwọ̀ ọlọ́run fún wa ní tí oṣù yẹn bá fi dé oṣù tó fi bẹ̀rẹ̀ látàlẹ́ ó ní wà láyàtàbí mo fi ìnà àgbọ̀sàkó ẹ ẹ gbọ́dọ̀ ṣàkóso fún wa yára torí pé kí ni ọlọ́run bá fi ọ̀rẹ́ ìnà ìkẹta ṣòwò ìdàmọ́ ìsìn àtàrọ̀ṣàrọ̀ òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run méjìlá ni wọ́n ní tí ọlọ́run ti dá méjì láyé lọ́bẹ̀ láti màkàrọ̀ gbogbo àlùkò rẹ̀ ló jà ó sì yẹ ní gbogbo àlùmọ̀ tí káàbọ̀ ara ti tẹ̀lé ayé. Áàbì ní ẹ̀rí kẹ́lẹ̀ tó pé nítorí àti ìfọ̀rọ̀lọ́ wà lọ́sílà tó sì ìlú mọ̀dínà. Ó bá àwọn túù tí fẹ́ mọ̀dínà nígbà yẹn. Wọ́n máa ń tọ́ ìlọ́dọ̀ kẹwàá tó sàárọ̀. Àníbi wa ti wọ́n lé tí ó lẹ̀ ń gbàwẹ̀. Wọ́n ní mo ní èdè ọjọ́ òní lọ́dọ̀ fúnra lẹ́sìn àwọn títà ó tún pàṣẹ tí oṣù yẹn náà wọ́n ti kíni oṣù wọn ń kábọ̀ wá ṣùgbọ́n bọ̀ ya ìwọ ẹ̀dá àwọn ọlọ́wọ́ wọ́n pé kúrò lórí àkàlẹ̀ àwọn ti tẹ̀wọ́ ní gbogbo oṣù wọn ọ̀rẹ́ ti àlẹ̀ fún wọn rárá ọ̀dọ̀ ìfáàbù ló fi ọwọ́ aṣẹ́kù lónìí torí pé ẹ̀sìn fẹ́ sọ́kó wù ọlọ́run láti dáàbò táyé ìpàdé lẹ́yìn àti nìkan tó gbogbo wọ ọlọ́wọ́ ọba kíkẹ́ rẹ̀ ọmọ àjẹkù òun náà lẹ́gbàá máa ń pàṣẹ lọ́wọ́ àwọn àlejò rẹ̀ nítorí pé gbogbo òfin tó bá wà lẹ́yìn yóò kù dáájú ó ti pápọ̀ fún ẹ̀dá Muhammad sọ̀rọ̀ mọ́rù tààlà àlẹ́ ìwọ̀sílẹ̀ nítorí kọ́kọ́ ọba kò wú kílẹ̀ ní àwọn àlẹ́bí ìsáájú ọmọ àtẹ́sí kí ọmọ afẹ́ ọmọ ẹlẹ́yà àlẹ́bí kan yàtọ̀ sí àlẹ́bí Muhammad ọ̀wá ní àwọn àrólére ọ̀yẹ́ ń fọ́ nígbà táwọn àlẹ́bí yìí lọ àwọn àrólé wọn dáadẹ́ wọn rú ìlànà táwọn àlẹ́bí yìí bá bọ̀ wá wọ́n dá arú wọ́n pọ̀ tún ọba ìlọ́tọ̀ ìyẹn ló fi wọn nínú oṣù tẹ̀lé gbogbo torí pé gbogbo ọlọ́kọ̀ bá àlejò ọláyè kò máa fẹ́kọ̀ọ́ lọ. àwọn àtẹnà wọn kò hàn lóhùn ádá gbogbo àwọn aláàtì tó ń múra lọ sí jáde ní ọ̀rọ̀ wọn wọn lè fara wọn náà gbọ́ rẹ̀. بارك الله لكم في القرآن العظيم ونفعني الله وإياكم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإن الحج يجب على من توفرت فيه الشروط الخمسة وقال ابن قدامة في المسلم لا نعلم في هذا كله اختلافا وهي الإسلام والعقل والقلوب والحرية والاستطاعة وأما الإسلام والعقل فهما شرط وصيحة ولا يصح لاجل من كافر ولا مجنون وأما القلوب والحرية فهما شرطان لإسلام الحج الفريضة كذلك وليس شرطين للصحة قال النبي صلى الله عليه وسلم من حج يكون عن ثقة فعليه حتى الأخرى ومن حج وهو صغير ثم بلغ عليه حتى أخرى تؤخر المعنيه في كتابه الحوار القديم أما الاستطاعة وهي تركه للوجوه فقط ولا تحقق الاستطاعة مشروطة لإسلام الحج إلا بصحة البدن وسلامته من من الأمراض التي تعرضه الأعمال الحج وملك ما يكفيه في رحلته وإقامته وعودته فاضلا من أن الأهداف العقلية والأمن والأمن والمال وقت الخروج الناس الحاجة من استطاع لأن الفتوى لا تكتب بدونها ولم على خير الكلام كلام الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل في الدنيا وكل بدعة ضلالة وكل ضلالة في النار أذكرهم على الحديث أقول لك كما صلى على محمد صلى الله تعالى عليه وسلم آه، أقول لكم بعض لكم يا أخي جمهور أمر عليه أمر عليه إيه كقول كذلك أن يكتبوا مع الله فلولا أنا سلوكي وتوحيدي yẹn tó náà wọn lò ẹni tí ọ̀rọ̀ lọ́dún ká hajj ìdí ọ̀rọ̀ yẹn hajj àwọn ìlọ́lá hajj ìlẹ̀ ní àti máwọ̀wá ìtọ́ ìkọ́nà ọba àti ìlọ́lá ó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn dẹ́dẹ́ gbogbo mùsùlùmí pátápátá hajj ti àwọn tó rẹ̀ yìí gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ máa parí rẹ̀ gbogbo mùsùlùmí lọ́gbọ̀dọ̀ parí rẹ̀ lóòótọ́ pé kí gbogbo ẹ̀ lóòótọ́ hajj ti kú láyé fún kálukú lọ́gbọ̀dọ̀ ní ìdí ọ̀rọ̀ yẹn lọ́gbọ̀dọ̀

tó yẹ wọ́n wáyé káwá ló ṣe kí ni káwá ló máa ní pláàni lórí pé tọ́wọ́ bá ní sísè náà máa wà báwo la ló ṣe kí ni báwo ni a lè káàdì ló ti jáde wa káàdì táwa ń sọ yìí ó ti ọ̀rá yẹn fún gbogbo ẹni tí a kọ́ jẹ́ fún èyí mọ̀ wá ìjọba kó lóun aláwa inú kò dáná inú pláàni ó ní rẹ̀ ó ní àwọn ìyàtọ̀ àwọn àbá tí àwọn mọ́jẹ̀mú yẹn mọ́jẹ̀mú ọ̀rá yẹn ní inú ìgbà fẹ́ ti hajj àwọn mọ́jẹ̀mú òun náà ti kí ọjọ́ mọ́jẹ̀mú aláwọ̀ kọ́ nìyẹn ẹ̀

tó jẹ́ ní gbogbo tí máa ń yàn fún ojú ìgbà gbogbo kẹ̀lẹ́ ni wọ́n máa ń ṣe gbogbo tí máa ń yàn lórí ikú wájú ọlọ́run gbogbo ẹ̀ ni wọ́n máa ń ṣe ẹgbẹ́ bíbí ọ̀dọ́ wọn lójú o wọ́n á máa sí ẹ̀rọ tààràtà bẹ́ẹ̀ ni gbogbo lọ́jọ́ mẹ́rin tó pátá kò sí ìdí òtítí ọ̀rọ̀ fún wa láti ṣe káàbọ̀ fún ọ pé ìjà ọkọ̀ tó yẹ yí òun ẹ̀

ẹ lọ ya àwọn ìláwùjọ yìí wọ́n lè fọ́ọ̀mù sí àjùmọ̀ pẹ̀lú èdè sí èdè mùsùlùmí. tàbí ẹni tí ń pè ẹ̀ ló kọ́ mùsùlùmí ẹni tí ń pè ló kọ́ mùsùlùmí ẹni ìyẹn ó ti ní ìyẹn ló ọ̀pọ̀lọpọ̀ àwọn ló máa ń àwọn lọ àwọn tí wọ́n lọ ìgbà lọ́dọ̀ wọn àwọn tí wọ́n wọn ò rí àwọn ẹni ọlọ́wọ́ bá rẹ lọ wọn ò rí àwọn olùpáyọ̀ ọlọ́wọ́ bá rẹ lọ bí àì wọn wá rẹ bọ́ sí lọ làbí wọn bá ti lọ́rùn yóò máa dé kò ní sì dé yóò ti máa pè sí àpátílẹ̀ báwo wọn lè dàlú wọ́n ti àwọn bọ́lọ̀ tí wọ́n bọ́lọ̀ bọ̀ ayé bọ́lọ̀ bàbá wọn dé lórí bọ́lọ̀ ní àì yóò wá sa gbogbo ẹlẹ́rẹ̀ẹ́rẹ́ ọtí ni wọ́n máa mú àtẹ̀lẹ́ ni wọ́n máa fẹ́fẹ́ wọ́n máa mú sábòdì àì ìlú kọ́ adé pé ẹjọ́ bẹ́ẹ̀ ti hajj kó ti hajj lórí ọ̀rọ̀ máa ti bẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ni ẹ̀rọ hajj ọ̀rọ̀ ẹni tó ní bẹ́ẹ̀rù ọlọ́run tó jẹ́ kùtù ní lọ ní hajj ẹ̀wọ́ àwọn àṣẹ àwọn fẹ́lẹ̀ tó ti ẹwọ́ ìlú kùtù rárá ṣùgbọ́n lórí ìfọ́ lówó ìfọ́ ìfọ́ lówó wọ́n wá pàmì tàbí mùsùlùmí wọ́n lọ sí hajj ẹ̀sẹ̀lẹ̀ láti olóṣèlú náà wà ní lọ́kọ̀ọ́ tó wọn wọ́n kí àwọn tí èsì mùsùlùmí wọ́n lọ sí hajj wọ́n wá sí ti mùsùlùmí lọ́rùn. bákan ni pé àwọn ọ̀gá rí pé gbígbà àdúrà pé ń ṣe rẹ̀ lọ́rùn. ajá nígbà àdúrà yìí àwọn náà pẹ̀lú àwọn pé àwọn bára wọn lọ àwọn yóò ní hajj kò ní hajj sábà fẹ́ rìn lọ hajj káwọn olùdèrò ọlọ́run káwọn mùsùlùmí lọ òun ládàá ó fi máa dẹ́kù káàkà lọ́dọ̀ ọlọ́run bákan náà pé wọ́n fún kejì làákàyè ẹni aka ti hajj yóò jẹ́ tó o adébẹ́ hajj ọlọ́run kò ní gbà lọ́wọ́ mi torí bí ọmọ àti tó wù mí àwọn yálà dáadáa ni abúlé wọn pè sókè ó ní wèrè tí làákàyò ti dé padà ó lè ní ọjà kú tí èyí dé padà ọmọdé ti ìbàlágà tó wọ́n ní wọ́n gbé kéko rẹ̀ wọ́n gbé sókè kó o máa wẹ̀ lò rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni àdúró kéèyàn bàlágà kéèyàn bàlágà mọ́jẹ̀mú bí ẹ̀ máa rí àjùlọ ẹni tó bá ní ẹ̀ bá ní ọmọdé tó bá fi ọmọ yẹn fẹ́ áàtì ẹni tó fi ọmọ yẹn fẹ́ áàtì ń gbàlágà bóyá ìyẹn ń lọ ẹ̀yìn yẹn rẹ lọ sí èdè yẹn gbé lọ sí àjùlọ tàbí ìrìn lọ áàjì ni ọmọ ìwà lọ sí áàjì tó kò sí ìpàdápà ẹni tó ṣe kẹyọ gbàdáda nínú bá nítorí àwọn ìfọ̀sọ́ wa ìfẹ́ náà ó pàdé àwọn ìfọ̀ká ẹni wọ́n ní wọ́n ní kọ́ mùsùlùmí wa táwọn ìwọ ọ̀tẹ́ni mímọ̀ ẹni wá ju ara ìlú wọn. obìnrin kan wá sí ọmọ kan lọ́wọ́ lọ́wọ́ kẹrẹ àtẹ́jú tí ọmọ yìí náà lè fẹ́ áàjì àbẹ́bí ti bẹ̀rẹ̀ wà o. tọ́lọ́wọ́ tòun ẹ̀ nẹ́kọ́ yóò gbà dáadáa olùsọ̀mọ̀ ẹ̀ bá wà dáadáa yóò tún há di méjì yóò tún há di méjì ẹ bá níbi ìfọ̀nù àdìsí mi èyí tó kún ege olùgbẹ́ni yóò kọ́ bá ti há di. tó jẹ́ kí ẹni yẹn ẹrú ni tí wọ́n wá padà bọ́ fún ẹrú kó lọ́rùn rẹ̀ àti yóò tún há di méjì. torí kí àjà ọlọ́wọ́ ṣe ọ̀gá lórí ọ̀gá tó wà lọ́dọ̀ rẹ̀ òun ló ní. bákan náà ni pé ó ti ẹni tó bá ti há nígbà tó bá bàlágà bá lẹ́yìn hajj tó kọ̀ àdéhùn yóò ti hajj mi o àdéhùn wọn wà àlùbáyé mọ́tò àrùn ìwà òṣùpá mi mọ́ bákan ẹni pé ẹni tó ti hajj yóò tẹ̀ pé ẹni tí ó tọ̀tọ̀ mi jà ní ọjọ́ ẹni tí ọmọ ọkọ kìí ṣe ẹni tí ó wà ní ipò ẹrú ẹ̀ẹ́kẹ́ tó ní òmìnira bákan náà òun ẹ̀ pé ìyóò wà lágbára ó lẹ́ kí ìlágbára ni àwọn àbá àti pé ọ mọ́tì ẹ̀sùn bí ẹ bá ti lẹ́rẹ̀ tó bá rí ṣe pọ̀ bí àwọn ní ìmọ̀ wọ́n yọ ọgbà lára àjọ gbogbo ìgbélé ṣùgbọ́n ní mọ́jẹ̀ tó gbé kíni kí ni wọ́n lágbára ìlágbára yìí wọ́n wá sára yẹ pé ìlágbára òun ìkálà àfẹ́ wà gbogbo rẹ̀ ó yẹ kí àlàáfíà yẹn ó lè gbé láti jẹ láì kí ó ti fi ẹni wá ẹ̀rọ àti ọ̀rọ̀ ti tẹ̀ ló lálàáfíà ṣùgbọ́n àlàáfíà ti bẹ́ fún yẹn ìwọ̀n bá ti bẹ́ fún olè tó láti ṣe láì bákan náà òun náà pé ẹni tó fẹ́ dá ó ń ní ìjà tó tó ń lọ tó tó ń lò lọ́rùn àti tó tó fi ilẹ̀ le lórí tó pa akẹ́lẹ́ padà tí wọ́n tẹ̀sán wọ́ọ̀dù wọ́n ti sàn pẹ́lú ọ̀gá rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀sì bí a ò ẹ̀ pèsè kalẹ̀ bí ẹ̀ bá ń lọ ẹ̀ pèsè lọ́wọ́ nípa ẹ̀ bá ń lọ. àyìn làwọn àbá àlùkò pé ẹni tó wáyé ilé ó fẹ́ lọ áàtì ó ní tó lè mú lọ ṣùgbọ́n kò sí tó lè fi rẹ̀ áàtì òjijì ọ̀rọ̀ ìyàwó áàtì òjijì ọ̀rọ̀ ìyàwó tó wà àwọn ará tí wọ́n bá jọ wá àti lára pé ọ̀tá wọn bá ní òbí àwọn ọ̀nà òsì tó burú lọ ṣùgbọ́n nígbà tí o fi ibi tó fi ẹ̀ yẹn àhájì ló ṣe kí o kò ti di ọ̀nà ìrẹsẹ̀ fún un. bákan náà òun pé kí ìfọ̀kànbalẹ̀ ó wà lójú ọ̀nà ìfọ̀kànbalẹ̀ wà lójú ọ̀nà àlejò ọ̀gbọ́n wà lójú náà olùkẹ́ bá gbọ́dọ̀ àjàkálẹ̀ àwọn ìgbẹ́ nílùú kan ó yẹ lọ́wọ́ bẹ̀ lọ tí wọ́n lọ kọlu tẹ́lẹ̀ nínú ìlú yẹn tí wọ́n aláǹ tẹ́lẹ̀ àwọn tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ èyí òkú kọ́ ọ̀hún fi jáde lọ òun lọ sí hàn. bẹ́ẹ̀ náà wá tí wọ́n pé mi ká lọ lọ́wọ́ kò sí fọkànbalẹ̀ èyí òun ti lọ sí hàn nígbà yìí yóò fara o kò sí fọkànbalẹ̀ gbọ́dọ̀ wà lójú ọ̀nà bẹ́ẹ̀ wá ti fún ti obìnrin pé obìnrin tó lọ sí hàn wọ́n ti gbé àtẹ̀kùn rẹ̀ kákúrò rẹ̀ kí ẹ̀sẹ̀ máa àdúgbò àdúgbò àgbọ̀dá àdúgbò àtẹ̀wé ilé ìkọ́rọ̀ ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ àti bàbá aláṣẹ ló pa wọn pọ̀ àbí aláṣẹ ló pa wọn pọ̀ irú àwọn ilé ìbáṣepọ̀ tó súnmọ́ báyẹn yóò tẹ̀lé irú ẹni yìí lọ. ṣe pé oríṣiríṣi ni àwọn àwọn tó ń sara ní commissioner of additional commissioner of art ni wọ́n ń ṣe lọ́wọ́ pé wọ́n kàn fún àwọn ìyẹn papọ̀ mọ́ra wọn. ọkọ̀ àtẹ̀wọ́ kan wọ́n lè má wọ́n wá lọ sọ ọkùnrin ọlọ́kùnrin àbúrò lónìí wọ́n sọ papọ̀ nígbà tó wáyé láti tẹ̀ ọkùnrin obìnrin ọmọ wa gbé aláràbá mi yẹn aláràbá bẹ́ẹ̀ ni aláràbá mi iṣẹ́ ọlọ́run láwọn náà ṣe àti àtúbẹ̀rẹ̀ láti lè òkèlè ìgbẹ́lá òun rárá òun ẹ pé ó ní ìgbà àti púpọ̀ láti fi ọdún mélòó kẹlẹ́ ìgbàlódé ti di ọdún méjì lọ àwọn ọ̀gá ti lẹ́gbẹ́ pé wọ́n lé àì fáwọn oníṣẹ́ àwọn ọmọ padà gbogbo àwọn oníṣẹ́ ìkọlọ́ọ̀kì ẹ̀ pátá òkèlè gbogbo wọn. káwọn tó dáwọn padà ní. àwọn ilé ìsìn máa rí á bí wọ́n á ṣe dáwọn padà àwọn ọmọ ìsìláàmù. ìsìláàmù lè ẹ̀kọ́ lọ àfi kí ní ìwọ ni bá tó ọ̀rọ̀ ìsìláàmù bá yẹ èlé àwọn ní ọmọ náà àtọ́jọ́ ọ̀kẹ́ ìgbọ́gbọ́dọ̀ òfin àti báyìí báyìí àfi èmi tó ń wò sí kó tún ọ̀nà àwọn ọmọ mú ọ̀nà sí ìyá àti wọn lọ sí ogun ìyàwó mi ti di wà ní ẹgbẹ́ bẹ́ẹ̀ dá àjì lọ́dún ìbáyìí kí wàá débi sọ alẹ́ ẹ̀ka ló ti àmà àhàrà báyà gbọ́dọ̀ sí àjì pẹ̀lú ẹ̀ ẹjọ́ ọkọ̀ ẹ̀kọ́ máa fi lọ́dún sí àjì máa lọ báyà wọlé sí àjì papọ̀ ẹjọ́ lọ sí àjì tó kí ìlànà ẹni yẹn Islam ní kí Islam gbé wa ìyẹn ló ń pọ̀ kaba yẹn wa yàtọ̀ sí káwùjọ máa dàrú tó o ní káwùjọ máa ń dàrú yẹn abáwọ̀ kọ̀ọ̀kọ̀ ẹ̀ táwọn bá dá dáadáa mọ̀ àwọn bí dá dáadáa lò táwọn bá dá dáadáa àwọn bí dá dáadáa torí pé mo jọ àwọn oṣù àpapọ̀ àjọ mẹ́ta bèèrè rẹ̀ lóòótọ́ ni bí wọ́n máa wọ́n jọ máa jọ bí wọ́n máa wọ́n wá bèèrè rẹ̀ àbúrò wọn pọ̀ sí i ìyẹn ló dé tó yẹ kí àdúrà nìyẹn kalẹ̀ tó ìyẹn ló dé pé inú dọ́rọ̀ yẹn káàdì tí òbí ò bá káṣọ́ wọn ìfẹ́ àti òṣèlú òjì ìyọ̀ràn yẹn lẹ́nà tó á ti pé ìdájọ́ àyè

ṣùgbọ́n ọba àdìgbọ́lá kọ́ni kí àyè kọ̀ọ̀kọ́ kò ní kọ̀ ọ̀rọ̀ fún wa ọ̀nà àtàwọn ọlọ́run náà wú rẹ̀ ẹ dáhùn kọ́ ọ̀dọ̀ àlọ́ ọlọ́run wa ni lẹ́yìn tó dájú àwọn nígbà wọn máa ń sọ ọ̀nà ọ̀nà ìsìlá àwọn ìfẹ́ tó ń dún ọmọ ẹ̀kọ́ rẹ̀ ní kíkà bí àyè kọ̀ọ̀kọ́ àlùkọ́ àmì yìí èbúrẹ́ lọ́wọ́ láti yà sí ìrò náà ọ̀nà àtàwọn ọlọ́run náà wú rẹ̀ àwọn aláàtí wa wọ́n tún máa múra wẹ́rẹ́wẹ́rẹ́ nítorí ọ̀rẹ́ pé ó kálukú ọ̀dọ̀ kẹ́kọ̀ọ́ nípa ọ̀gá tí a ta àti hàrì àwọn bá béèrè lọ́wọ́ àwọn tó ti hàrì tẹ̀síárẹ̀ àwọn tí a ti wò fẹ́ àwọn tí a ti wò fẹ́ torí pé oríṣi àwọn tí ń jẹ́ àdáyàmọ̀ ni wọ́n máa ń tẹ̀lé nígbà tí wọ́n wá bèèrè ẹni ó fi áàjì ńlá sí à ẹ̀dá kò bá òun àti ẹ̀sìn mọ́ wá sàlàyé káàkiri sábà bí ìlọ́wọ́ yẹn kọ́ ju ní wọn ni o lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ń bẹ láwùjọ táàbà àti òbí ìjọ ha ti bá ń sàlàyé àti abá ẹ̀jẹ̀ fi ilẹ̀ ìlẹ̀ dẹ̀ kò tí wọ́n pa irọ́ ni lọ́kẹ̀ lọ lábẹ́ ẹ̀jẹ̀ ìpìlẹ̀ sẹ́yìn pàtẹ́ adé láti kí yòó kábíyè wọn sábà ní nípa ìṣe hajj torí pé hajj mo ti wọ ọ̀rẹ́ o pọ́nàtìkà àtẹ̀sí mi ó jẹ́ pé bíyẹn bá kéwú tí ọ̀bẹ kò sí fún kéwú yẹn ọ̀pẹ́ àwọn onímọ̀ nígbà tó náà lọ sí hajj wọ́n wá láwọn sàbá àti wọ́n rí wá sàbá àti wọ́n wá ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti ọwọ́ ajẹ́ ẹ̀mẹ́rìnlá bẹ́ẹ̀ ni ní bí ẹ bá ti lọ ní ọ̀fẹ́ yẹn tó bá dé padà ètè ti ní ọwọ́ ajẹ́ bọ́ ní ìjẹ́. ọba kà bẹ́ẹ̀ ti di nínú ìjẹ̀yà lóòrùn ní ẹ̀rọ tí ẹ̀rọ ti bọ̀ ẹ̀rọ ọ̀fẹ́ ni yẹn àbáàdì kí èmi ìṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mú ọ̀pá pa. orí kéèké tó ti di pàtíkà ni ó ti di pé kéèyàn wájú yálà èèyàn wá fídíò rẹ̀ ní táwọn tó mọ̀ nípa rẹ̀

tó bá túmọ̀ sí ẹni wọ́n tí wọ́n kó wọn lọ dàrẹ́ mọ̀tí ìlú bá bá fún ọ lọ ìdájọ́ ọkọ̀ ní ẹ̀mí rẹ̀ fún ọ. nìkọ́ọ̀tù mọ̀tí ẹni wọ́n ti yọ wọ́n ti gbéra. wọ́n tún ọ̀dẹ́ fún ọ lọ́wọ́ ẹgbẹ́ tí wọ́n fún ọ lọ rẹ̀ wọ́n ò ní dókítà tí wọ́n ti bẹ̀ mìíràn mọ́ wọn. nítorí wọn fẹ́ ìwọ́n gbọ́dọ̀ fẹ́ àwọn onímọ̀ ni wọ́n máa bá ayé kí ẹ̀fọ́ pé ní káàtì máa ń gbìn àwọn tí wọ́n ti lọ bọ́jú onímọ̀ wọ́n ti mọ̀ táwọn ti ń lò táwọn ti máa ń lò tó pọ̀lọpọ̀ ní àwọn tí wọ́n ń kó lọ ẹ̀sán bá sọ̀rọ̀ àgbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn sọ̀rọ̀ sàrò wọ́n máa ń ti owó ni hmm, wọ́n ti owó díẹ̀ papọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní kí ni ẹ o àgbọ̀rọ̀ tó wá sí àbẹ̀rẹ̀ ọ̀sán káyọ̀ wọ́n tàhálà gbogbo àwọn tí wọ́n ti wò pé àwa ti parí ètò báyìí pé a ti múra báyìí ọlọ́ọ̀jọ́ ọjà rọrùn ọlọ́ọ̀ fún wa káwọn tí ọkọ̀ ẹ̀sọ́ palẹ̀ ọlọ́dúnjọ́ dáhùn fẹ́ kọ̀ọ̀kan wa o fún ọmọ abúlé káwọn ọmọ ọ̀dọ́ náà ti kò sí inú ra fọlọ́ láti ṣe ìyá tó sọ fún ajọ́ kan ó lóun fún ẹ̀ lọ́wọ́ lóun fún ẹ̀ lọ́wọ́ wọ́n sọ wọn jọ mu kí ló dé ọmọ níyà ọ̀dọ́ àjọ ìrẹ́ ní ọ̀rùn ti ṣubú yà ní lọ́ọ̀rì àkọ́kọ́ àjọ mi kò débi lẹ́yìn àjọ mi kò tí wọn ara ẹni tó ti máa fún bóṣù tòṣì lílọ bọ́lá ti lò ní ẹ̀wọ̀ abẹ́rẹ́ ọ̀pọ̀ sáà ni wọ́n náà yà á ti mọ̀ bóró ọ̀pọ̀lọpọ̀ tó o á ti mọ̀ bóró o àwọn tó ti lọ fún ọdẹ ọlọ́mọdé ọmọdé mọ́ ọlọ́rọ̀ ọ̀là àgbàrá ọlọ́run náà wọ́n á ti là àgbọ̀tò lọ ọlọ́mọdé rọrùn wọ́n àgbàrá wọn náà wọ́n rẹ̀ rọ́pàlà á ti nà ní ìyá abẹ́rẹ́ kan wọ́n fi hàn sọ́ọ̀tì abẹ́rẹ́ kan ربنا أمرك علينا الكفر وثبت قلاءنا وانصرنا لقوم الكافرين اللهم إنا نعوذ من جهل البلاء وترك الشقاء وسوء القضاء وشماتة الأعداء ربنا عذبنا أزواج وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما وصلى الله وسلم على سيدنا محمد وعلى وصحبه أجمعين سبحانك اللهم وبحمده أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك